والله أكبر بالدفاع فأبتغي وهو المعين على نجاح مقصدي وهو الذي نصر النبي محمدا وسينصر المتتابعين لأحمد لا تقذفونا بالشهود فإننا سرنا على نهج الخليل محمد وبقومنا شرع الشريعة مثله وعلى مقولته الكريمة نهج به ويقول ولكل الناس نستدل بآية أو بالحديث المتكفي بالمسند ندعو إلى التوحيد طول حياتنا في كل مين في القضاء ومشيئته لا نكذب الدنيا ولا نكالها الله مقصدنا فنعم المقصد لم تتعنون وتلمسون كأننا جينا براي بعقيدة مقصد الدين قال الله قال رسوله وهما لدين الله أفضل مرشد وهما لدين الله أفضل مرشد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره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 السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام الله وبركاته Adáwọ̀pẹ́ fún Ọlọ́run ọba. Ọlọ́run ọba èyí tó ṣe pé òun náà ni ó ní ọpẹ́. Oore tí Ọlọ́run ọba ṣe fún èmi àti ẹ̀yin. Èyí tó jẹ́ pé òun náà ló ga jù òun náà ni oore ìjẹ́ mùsùlùmí èyí tó jẹ́ pé oore ìjẹ́ mùsùlùmí yìí òun náà ni oore tí máa wúlò fọmọ ènìyàn nígbà tí ọmọ ènìyàn bá ń kúrò lórílẹ̀ ayé tó ń bọ́ sí ìsẹ̀mí èyí tí ń bẹ lẹ́yìn ìsẹ̀mí ilé ayé àbẹ̀lọ́hún kọ́lọ́n jẹ́ kí orin náà kó wúlò fún wa nígbà tá a bá fẹ́ bọ́ sí ìsẹ̀mí tá a mọ̀ sí àyàtú albarzakiya ìsẹ̀mí tí ń bẹ nínú sàárè lẹ́yìn ikú nínú ìsẹ̀mí náà wà ní oore tí máa wúlò fún yàn nínú ìsẹ̀mí yìí òun náà ni oore islam òun náà ni máa wúlò fún yàn nínú al-ayat al-barzakiya abẹ́lọ́n kọ́lọ́ ń jẹ́ kí oore islam kó wúlò fún ẹnì kọ̀ọ̀kan wa nínú sẹ̀mínà nígbà tá a bá tún kúrò bẹ́ẹ̀ tá a bọ́ sí máàrídùlì kìámà ibi tí ọlọ́wọ́ bá kó gbogbo wa sí ní gbangba ta alikiyama kò sí oore tó lè wúlò fún yàn bẹ́ẹ̀ tí ó jẹ́ kí èèyàn máa lẹ́tọ̀ọ́ sí àwọn dáadáa bẹ́ẹ̀ bí kò ṣe oore Islam abẹ́lọ́hún kọ́lọ́n jẹ́ kí oore Islam wúlò fún wa bẹ́ẹ̀ nígbà tí a bá fẹ́ wá di ẹni àlìjánná ẹnìkan ò ní máa jẹ́ ní àlìjánná àyàfẹ́ tó bá ní orí islam àbẹ̀lọ́wọ̀n kọ́lọ́njá wa náà jẹ́lẹ̀ àlìjánà pẹ̀lú sábàbí orí islam lẹ́yìn náà dúpẹ́ àlàáfíà tọ́lọ́run ṣe fẹ́ nìkọ̀ọ̀kan wa àlàáfíà náà kọ́lọ́ má gbà ní ara wa àlékún àlàáfíà kọ́lọ́run kó ṣe fún ẹnìkọ̀ọ̀kan wa àwọn tí ò lálàáfíà kọ́lọ́run kó bá fún ẹ ní àlàáfíà lẹ́yìn wá gbà náà. a tún dúpẹ́ pé ọlọ́run bá fi agbègbè wa yìí ní ìfọ̀kànbalẹ̀ ọlọ́run bá tó fi ìfọ̀kànbalẹ̀ sí agbègbè wa yìí kí ọlọ́run bá má yọ ìfọ̀kànbalẹ̀ náà kúrò bẹ́ẹ̀ àlékún ìfọ̀kànbalẹ̀ kí ọlọ́run bó tó bá wa ṣe sí agbègbè yìí gbogbo àwọn agbègbè tí ò ní ìfọ̀kànbalẹ̀ ọlọ́mọṣẹ́ bá fi ìfọ̀kànbalẹ̀ síbẹ̀ àwọn abẹ lọ́run. lórí gbogbo àwọn ntọ́lọ́run ṣe fẹ́ nìkọ̀ọ̀kan wa kọ́lọ́ mọ́jẹ kó bàjẹ́ àlékún oore kọ́lọ́ kó wa ṣe fẹ́ nìkọ̀ọ̀kan wa abẹ́lẹ́wọ̀n fún ìbára wa sọ̀rọ̀ èyí tí a máa bára wa sọ ní òní kí ọlọ́wọ́ bá kó ṣe ní èyí tí mi àtẹ̀yìn òfin ní ọ̀nà ọlọ́run kọ́lọ́ má ṣe ní etí a ìbínú ọlọ́run èyí a sì tún sọ yìí ti Ramadan ọdún yìí èyí tó jẹ́ wípé ó ti ń lọ síbi òpin náà báyìí mọ́ṣẹ́lẹ́ yìí ní àṣemọ fún wa kọ́lọ́n jẹ́ kí a tún ṣe àìmọye ẹ̀ ní ayé kó tó dúró di Ramadan míì kọ́lọ́n jẹ́ kí a ti lékún sí i ní àwọn ìgbàgbọ́ ká ti lékún sí i ní ìmọ̀ tí máa wúlò fún yẹn ní ẹ̀sìn ká lékún sí i ní dáadáa níwájú Ọlọ́run ká lékún sí ní dáadáa ilé ayé tí ò ní kó bá wa níwájú ọlọ́run kọ́lọ́n kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa la hawla wala quwwata illa billah. tafsiri wa ti ti àná suratu Maryam Quran nineteen aya ninety four àti aya ninety five àkànrọ̀rọ̀ mẹ́sàn áyà ninety six náà àmẹ́ẹ̀ta tí a lè ṣàlàyé lánàá nìyẹn so a sáré sọ̀túnmọ́ àwọn kó di pé a máa bá tẹ̀síìrì áyà ninety six lọ tí a bá lọ ní àná náà. أعوذ بالله من الشيطان الرجيم عصاهم وعدهم عدا ọlọ́run ọba tí ọlọ́run ga ó ń ṣe àlàyé fún wa wípé làkọ́dé àṣọ òun. làkọ́dé àṣọ òun wà á dẹ̀wọ̀n bàá dẹ̀wọ̀n ọlọ́run ọba tí ọlá ga ó ń sọ pé gbogbo ọmọ ènìyàn tí ń bẹ láyé pàtàkì jùlọ àwọn tí wọ́n jẹ́ kèfèrí àwọn tó jẹ́ kèfèrí ọlọ́run bá ń ṣàlàyé fún wa wípé gbogbo wọn pátá yányán òun ni ọlọ́run ọba ló jẹ́ ẹni tó mọ ohun tí wọ́n ń ṣe níṣẹ́ ọlọ́run wa ní kí wọ́n kọ gbogbo iṣẹ́ wọn lẹ́gẹ́ mo ti sọ fún wa lánàá pé a sọ a máa túmọ̀ sí pé kéèyàn kọ nǹkan sílẹ̀ ọlọ́run ní kí wọ́n kọ gbogbo iṣẹ́ wọn sílẹ̀ ìtumọ̀ alákọ̀ọ́kọ́ nìyẹn a sọ a tún máa túmọ̀ sí pé kéèyàn dáàbò bo nǹkan ọlọ́run lẹ́yìn ìgbà tẹ́ ẹ bá kọ ọ́ lẹ̀ tán ẹ kíìpù ẹ̀ ọlọ́run ní nǹkan tẹ́ wá kọ yìí ọlọ́run ní ẹ̀kọ́ ní nǹkan tó jẹ́ wípé ó máa rí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe kò ní ní àlékún kò ní ní àdínkù kí nǹkan ó ṣe rẹ́gí gbọ́dọ̀ aṣọ àtúmọ̀túmọ̀ rẹ̀ ìtumọ̀ ẹlẹ́ẹ̀kẹrin tí aṣọ máa ń túmọ̀ àdàtọ̀ wá wà lẹ́yìn yẹn òun ti túmọ̀ rẹ̀ sọ látara bẹ́ẹ̀ ọlọ́run bá wá ń sọ fún ayé pé lákọ́dé àsọ̀hún. lákọ́dé àsọ̀hún. ọlọ́run ọba ó ti kọ gbogbo iṣẹ́ wọn lẹ̀ gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ ọlọ́run ti kọ lẹ̀ ọlọ́run dẹ̀ ti fi pamọ́ ọlọ́run ọba ò sì fi àlékún lé lórí kò fi àdínkù sí i sọ ọlọ́run wa á dàkú. wọ́n á dàrú àdàrú ọlọ́run ọba yìí gbogbo wọn pátá yányán òun náà ni ọlọ́run ọba mọ gbogbo wọn látòkè tó fi délẹ̀ kò sẹ́ni tọ́lọ́run ọba ọ̀mọ́ nú wọn bí wọ́n ti yàtọ̀ síra wọn tó gbogbo wọn pátá yányán òun náà ni ọlọ́run ọba mọ̀ ó mọ iye wọn. ọlọ́run bá ń ṣàlàyé kálíbà máa ma yí pé kò sẹ́ni tọ́lọ́run ọba ò ní fìyà jẹ nínú wọn náà. وكلهم ti يوم القيامة فردا ọlọ́ni wà kúlùhùm ọlọ́ni ìkọ̀ọ̀kan wa òun náà ni wọ́n jẹ́ ẹni tí ó bá ọlọ́run ọba. tó bá dijọ́ gbéǹde àlìkèámà lẹ́ni tí ó wàá bá ọlọ́run ọba ní òun nìkan adàsàlàyé fún wa lánàá wípé kò sẹ́ni tí ò ní dúró ní iwájú ọlọ́run tó bá dijọ́ gbéǹde àlìkèámà kálukú oníòrò tẹnu ẹ̀ ọlọ́run ọba kò rí ẹnì kọ̀ọ̀kan tí ò sí èméjì bẹ́ẹ̀ so àwọn tó bá jẹ́ mùmínì. òun nìkan òun náà ni ó fi ni ó máa jẹ́ ẹnì tí ó jẹ́ pé ìṣirò tiẹ̀ máa rọrùn ẹ̀rọ àwọn tó bá jẹ́ kèfèrí ìṣirò títí wọn kò lè jẹ́ nǹkan tí ó máa rọrùn náà. ọlọ́ni ẹnì kọ̀ọ̀kan. òun ni ó ti o ó wàá bá ọlọ́run ọba níjọ́ gbéǹde àlìkìyàmà ní òun nìkan tí ó jẹ́ pé ọlọ́run bó wà wájú ẹ̀ tó lè jẹ́ wípé yóò wo wájú kò ní rí ju iṣẹ́ rẹ̀ lọ yóò wẹ̀yìn náà kò ní rí nǹkan kan ju iṣẹ́ rẹ̀ lọ náà. ọlọ́ni ẹ̀rí àwọn tó ṣe wípé wọ́n wá ní ìgbàgbọ́ tí wọ́n dẹ̀ tún jẹ́ ẹnì tó ṣe wípé tí wọ́n tún wá jẹ́ ẹni tó yẹ pé ó tún wá ń ṣe dáadáa wọ́n nígbàgbọ́ wọ́n tún wá ń ṣe dáadáa àwọn tí wọ́n nígbàgbọ́ yẹn ọlọ́run ní kí ni ó máa ṣẹlẹ̀ sí wọn. ẹ̀jẹ̀ àlùbáwò gbogbo ọ̀pá náà ló gbẹ́ ọlọ́run ní òun ọlọ́run òun máa ṣe fún wọn ìfẹ́ ọlọ́run ló máa nífẹ̀ẹ́ wọn àwọn èèyàn náà ó sì tún máa nífẹ̀ẹ́ wọn orí àyà tí a wà nìyí sòwò ká àwọn àyà tó kù fún wa ká tó wá ṣe àwọn tẹ̀fsíìrì náà délẹ̀ kọ́lọ́n kó bá a sọ́dúnrún nà. أعوذ بالله من الشيطان الرجيم آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا وإنما يسرناه بلسانك لتبشر به المتقين وتنذر به قوما أهلكنا قبلهم من قرن هل تحس منهم من أحد أو تسمعونهم ركزا ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó ń ṣàlàyé fún wa ní suratu Maryam Quran nineteen aya ninety six ọlọ́run ọba ní innal ladina amanu ọlọ́ni ẹ̀rí àwọn tí wọ́n nígbàgbọ́ tí wọ́n dẹ̀ tún ṣiṣẹ́ dáadáa. sàyẹ̀dí àdùnláwò ọ̀hánà tó dá. ọlọ́run ọba ní òun á máa ṣe ìfẹ́ òun máa ṣe fún wa so lánàá àṣàlàyé fún wa wípé àwọn tí wọ́n nígbàgbọ́ tọ́lọ́run ọba ń sọ níbí yìí tí wọ́n dẹ̀ ṣiṣẹ́ dáadáa àwọn náà lẹni tó nífẹ̀ẹ́ ọlọ́run àwọn náà lẹni tó jọ́sìn fún ọlọ́run mo sọ fún wa lánàá wípé ìfẹ́ ọ̀nà tí a pín sí ọ̀nà mẹ́fà ni alákọ̀ọ́kọ́ ni mahabbatullah ìfẹ́ ọlọ́run gangan mo ní kí ni ìtumọ̀ ìfẹ́ ọlọ́run òun náà ni ibadatullah jíjọ́sìn fún ọlọ́run tó o bá lóo nífẹ̀ẹ́ ọlọ́run wàá jọ́sìn fún ọlọ́run ni torí wípé tó o bá lóo nífẹ̀ẹ́ ọlọ́run tó o bá di jọ́sìn fún ọlọ́run o ò nífẹ̀ẹ́ ọlọ́run rárá ìwọ tó o lóun jọ́sìn fún ọlọ́run tó o wá ń yapa ọlọ́run o ò nífẹ̀ẹ́ ọlọ́run lóbi jẹ́ pé ìkan nínú àwọn ọ̀jọ̀gbọ́n ìgbà tó ń sọ nípa pé èèyàn nífẹ̀ẹ́ ọlọ́run ó ní táàsìlì ìlà ẹwà àǹtà tẹ̀sí amòhò bá wù. táàsìlì ìlà ẹwà àǹtà tẹ̀sí amòhò bá wù. àdáàlà amò rí fílíkìyà síbàdí òun. àdáàlà lọ́ọ̀kánà bùkásọ́ọ̀dì kan la atọ́ àtàwù. lọ́ọ̀kánà bùkásọ́ọ̀dì kan la atọ́ àtàwù. ìnáli mọ̀hí balẹ̀ máa yọ̀ hip bùmọ̀tì ọ̀hún. ìnáli mọ̀hí balẹ̀ máa yọ̀ hip bùmọ̀tì ọ̀hún. Odi المنيب لمن a, wa anta ìlà à wà á ń ta tẹ̀sí àmú tẹ̀sí àmú hùbàkù. táàsìlì ìlà àwọn àǹtọ̀kùnkùn àwọn olùgbọ̀n. ìwọ òun yapa ọlọ́run ọba òun ṣe dọ́lọ́run ọba ní kó o má ṣe wà á ń ta tẹ̀sí ó wá ń sọ fáwọn èèyàn wípé onífẹ̀ẹ́ ọlọ́run ó sì ń yapọ̀ ọlọ́run ó sì wá ń sọ fáwọn èèyàn wípé ah mo mà nífẹ̀ẹ́ ọlọ́run mo nífẹ̀ẹ́ ọlọ́run sọ áyà làámúrí ìfìlìkìyà síbàdí òun. wàhálà àbàdí nǹkan èèmọ̀ lélẹ̀ ẹnìkan ò lè máa ṣerú eléyìí kọ́ máa sọ pé nǹkan gidi lòun ṣe ó lóun fẹ́ mi ò ń búra pé eléyìí tá a bá ní ká gbé sínú làákàyè kò bá làákàyè mi lọ́ọ̀kánà òbúkà sọ́ọ̀dì kan ni. lọ́ọ̀kánà òbúkà sọ́ọ̀dì kan làbá àtàwọn. tó bá jẹ́ pé ìfẹ́ rẹ tó ní sí ọlọ́run ọba tó bá jẹ́ ìfẹ́ òdodo ni láàtọ̀ àtọ̀ ìjọba ní kọ́ ọ máa ṣe ó máa ṣe nìyí ìjọba ní kọ́ máa ṣe ọ́ máa ṣe ni torí pé innal muhibba. innal muhibba liman yuhibbu muti'un innal muhibba liman yuhibbu muti'un. torí pé innal muhibba ẹni tó bá lóun nífẹ̀ẹ́ nǹkan liman yuhibbu muti'un ìjọba lóun nífẹ̀ẹ́ yóò máa gbọ́rọ̀ sí lẹ́nu yóò máa ṣe ń tọ́ba tí ẹni yẹn bá ní kó ṣe nítorí pé yóò máa wá dùnú ẹni yẹn yóò máa wá yọ̀nú ẹni so ká tẹ̀lé tọlọ́run ọba tọ́ àtúnwọ̀n ìtẹ̀lé tọlọ́run ọba ó jẹ́ pé òun náà ní kájọ́sìn fún ọlọ́run lẹ́yìn wá gbà náà òun náà ni mà á bàtú Rasulillah ìfẹ́ òjíṣẹ́ ọlọ́run òun náà ní ká tẹ̀lé òjíṣẹ́ ọlọ́run kọjá wípé gbogbo owó bá ti ṣe nǹkan pátá yẹnyẹn láti fẹ́ ṣe sábà ń ta là ń kọ́pì nígbà tá ń kírun lọ́wọ́lọ́wọ́ àmọ́ ní òṣìṣẹ́ ọlọ́run ni ààrẹ tá ń gbà ìta là ń kọ́pì alòṣìṣẹ́ ọlọ́run ni gbogbo tá a bá ti ń ṣe inú ẹ̀sìn tí wọ́n máa gbé ta la kọ́pì tá a fi ṣe tá bá lè sọ pé òṣìṣẹ́ ọlọ́run ìgbà náà la rọ́nà lọ nàbà bá ní à òṣìṣẹ́ ọlọ́run ọba òṣìṣẹ́ ṣùgbọ́n wà rí kọ́ dáa níta àti ṣe yẹn à nífẹ̀ẹ́ òṣìṣẹ́ ọlọ́run torí pé àsọpọ̀ ìṣọ́ ọlọ́run ọba òmùṣẹ́ yẹn wá ní pípé nìyẹn so látara bẹ́ẹ̀ òun náà ni pé ìmọ̀ àtẹ̀ lójìṣẹ́ ọlọ́run òun náà ni ìmọ̀ nífẹ̀ẹ́ òjìṣẹ́ ọlọ́run lásọ fún wa pé ọlọ́run ní nǹkan tuntun ìbúnà lọ́ àfàtẹ̀bí òun. ọlọ́run ní kúlì wa nàbí sọ yìí pé tí ẹ bá jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ ọlọ́run tẹ́ ẹ bá fẹ́ jẹ́ tí ó máa sin ọlọ́run èmi ni kẹ́ ẹ máa ṣe kí ni ọ èmi ni kẹ́ ẹ máa tẹ̀lé ìtẹ̀lé èmi òní ọ máa jẹ́ kí ni o sísin ọlọ́run ọba yín so ìfẹ́ ọlọ́run yìí òun ló gbọ́dọ̀ wà lókè lẹ́yìn náà nífẹ̀ẹ́ ànábì àdìsí Anas kọ́lọ́n kó bá yọnu sí i. òṣìṣẹ́ ọlọ́run ọba ní láàyú mínú ahadukum ẹnì kọ̀ọ̀kan yóò lè tí ì ní gbàgbọ́ àtá àkúnà àhábà ilé ì mí mọ́ọ̀lì ì wàwáládì ì wàwálídì ì wàná mí nọ́fsì ì wàwáládì ì wàwálídì ì wàná sí àjùmọ̀ ì mọ́gbọ́dọ̀ jẹ́ wípé èmi èmi òṣìṣẹ́ ọlọ́run ọba. òun ló máa tì síwájú ara rẹ̀ ìyẹn ni pé afẹ́ inú kan wà tí wọ́n ń domiyan láàmú tó bá ti lè tì síwájú òjíṣẹ́ ọlọ́run kò fẹ́ràn òjíṣẹ́ ọlọ́run àwọn afẹ́ kan wà tí wọ́n kó báyàn tá à ń bọ̀ wá sọ yẹn náà ìfẹ́ ọmọ tó wọ́n lè ti fi ọmọ ṣáájú ìfẹ́ òjíṣẹ́ ọlọ́run tó kó bá ń bi ẹ̀sìn ọlọ́run ìwé ẹni bẹ́ẹ̀ kò tí ì jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ òjíṣẹ́ ọlọ́run bẹ́ẹ̀ náà ni bàbá òbí so àti wà nọ́ọ̀sì àjùmọ̀yìn gbogbo èèyàn ti bẹ láyé ìbọ́yọ́jọ́ ga fún ọ ni bọ́yọ́jọ́ nìkan fún ọ ni ọ gbọ́dọ̀ ti fẹ́ rẹ̀ ṣáájú fún òṣìṣẹ́ ọlọ́run ìyẹn ni pé ìtẹ̀lé ẹni yẹn kọ́ wa ti síwájú ìtẹ̀lé òṣìṣẹ́ ọlọ́run ọba nínú ìbádà nínú ìjọsìn kọ́ wa ka ẹni yẹn sí ju ànábì lọ àlámọ̀rẹ́ ayé yàtọ̀ ṣùṣùgbọ́n tá a bá ti ń sọ̀rọ̀ pa afẹ́ tẹ̀lé ànábì inú ẹ̀sìn òun nìkan láà máa tẹ̀lé tábà ti ń tẹ̀lé nǹkan míì tó yàtọ̀ sí ànábì à nífẹ̀ẹ́ ànábì yẹn ẹ̀rì ìgbà tí Umaru gbọ́rọ̀ yé àdìsí ta kàtàndínlẹ́sìn wà ní Bukhari wà ní Muslim àdìsí nínú Bukhari òṣìṣẹ́ ọlọ́run ọba ń sọ fún Umaru sọ ìgbà tí Umaru ń sọ fún ànábì gàjà pé ìnákàlà habu ìláyà min kulli shay'in ó ní wọn òjíṣẹ́ ọlọ́run ọba ìwọ mo nífẹ̀ẹ́ sí ju gbogbo nǹkan lọ òun rò pé ìfẹ́ lásán ni ọwọ́ ni illa nafsi ara mi nìkan mo gbé ah èyí bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ rẹ ju ara mi lọ torí pé kí ni o òun náà wò rí pé téèyàn bá wà nù ná tí náà ń jó yàn tó tún jó ẹlòmíì máa yàn èèyàn wò wí pé kó wọn bàbá bóònù nana kó wọn dọ̀sọ̀ bóònù díẹ̀ lọ́sọ̀ bó bẹ́ẹ̀ rẹ́síkú ẹ̀ nìkan ná ntọ́ òun wò nìyẹn kò mọ̀ pé nǹkan dá ń pè ní ìfẹ́ òun náà ni pé ìtìbá ọ̀ tí a bá ti ń tẹ̀lé afẹ́nu èèyàn èèyàn ti tẹ̀lé ara èèyàn nìyẹn èèyàn tẹ̀lé ànábì àrẹ́bìnrin wa sọ fún yín pé láàwà lẹ́nu nọ́ọ̀sì mi yẹn ni mo fẹ̀mí mi búra ẹ̀jẹ̀ mi mi bẹ lọ́wọ́ rẹ̀ mo fi búra fún ọ ó ní àtá akuna àhábà ilayka min nafsika èmi lọ gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ju kí ni ó ju ara rẹ lọ ó rí pé ìtìbà sọ̀kọ́lá al'an umar wa ni ní ìsìn o wàláyé la anta àhábù ilayya min nafsi wọ́n ṣọlọ́wọ́ bá ni màá máa tì síwájú ju ara mi lọ àlébùwá ni ìsìn gangan náà ni ìmánì tó pé ìgbà tí ìmánì wa tó dúró dáadáa òun náà nígbà tí abájẹ́ ẹnì tó ṣe wípé àwọn tẹ̀lé ànábì tá a wá fi ń jọ́sìn fún ọlọ́run ọba ìgbà náà la nífẹ̀ẹ́ ọlọ́run tá a sì nífẹ̀ẹ́ ànábì ìfẹ́ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni alimahabatulilahi wafilahi òun náà ni pé ká nífẹ̀ẹ́ nítorí tọlọ́hun tá a bá ti rẹ ti bá ń ṣẹ̀sìn ọlọ́run ká nífẹ̀ẹ́ rẹ̀ dáadáa nítorí pé ń ṣẹ̀sìn ọlọ́run ìmánì wa ò tí ì dúró dáadáa tó o bá rẹ́nìkan ti ń kírun tó wà láìkí ẹ̀ ọ̀rẹ́ nìkan tó rí àmì ìsìláàmù lára rẹ̀ irun gbọ̀n ni àbáwọn kankan ní ìsìláàmù ní ká torí ká ṣe ọwọ́ lò láìkí ẹ̀ ah bó ti rí mi láìkí bó ti rí ò ní imán òrẹ́ nìkan tó jẹ́ obìnrin tó múra bí Islam ti ní kó múra ọ̀wá lè láìkí irú múra bẹ́ẹ̀ ò tí ì jẹ́ mùsùlùmí àdìsítà fẹ́ kà fún wa yìí ó wà nù Muslim ó wà nù Bukhari òṣìṣẹ́ ọlọ́run ọba ní sàlásùn mọ̀kúnnà fi ì wájàdá nǹkan mẹ́ta ẹtí bá ti ń bẹ lọ́dọ̀ rẹ̀ ìmánì adùn ìmánì ń bẹ nínú ẹ̀mí ènìyàn olùgbé bá sí lọ́dọ̀ rẹ̀ kò ládùn ìmánì alákọ̀ọ́kọ́ àyẹ̀kúnà Allahu wa rasuluhu ahabba ilayhi mimma siwahuma ìfẹ́ méjì tí ó kọ́kọ́ ti síwájú òun náà ni ìfẹ́ ọlọ́run lẹ́yìn náà ni kí ni ó ìfẹ́ ànábì ẹlẹ́ẹ̀kejì wà áyù ìbàlẹ̀ mọ́rọ́ à láàyù ìbùhù ìlàlìlà kó wá máa nífẹ̀ẹ́ èèyàn kó má máa nífẹ̀ẹ́ rẹ̀ àyàfi nítorí tọ́lọ́hún tó o bá ti lè máa nífẹ̀ẹ́ èèyàn nítorí tọ́lọ́hún tó ń rí ẹ̀sìn lára èèyàn tínú ẹ̀sìn ń dùn sí èèyàn àpẹẹrẹ wípé ìwọ náà ní ìmánì nìyẹn àpẹẹrẹ adùn ìmánì nìyẹn tẹ́gbẹ́tọ́lọ́hún gan tún wù ọ́ sí pé ah ó dẹ̀ gbèmí náà sí i. kó ló jẹ́ ní ṣe kínní àpẹẹrẹ pé oní ìmánì nìyẹn ṣùgbọ́n bí o dúró wípé láéláé ìmánì tèmi ò lé débi ọmọ mi ò ní sẹ̀sìn mi ẹ̀sìn mi ò lè kọjá ibi tí mo wà yìí láéláé so mi ò mú fún rárá bí mo ti ṣe ti tó so ebi ká wà àdìjọ náà ní sẹ́ni ní wà àdìjọ náà pẹ̀lú bó ti wáyé ni so látara bẹ́ẹ̀ ó tọrọ sí adátólè ìmán kì í ṣe nǹkan tí ọ̀dà ẹlẹ́ẹ̀kẹta òun náà ní pé wà ànyẹ́kọ̀rọ̀ ànyàhúdà fìlìkúfùrì bàdà ànkọ́dà ọlọ́wù mìíràn kama ànyẹ́kọ̀rọ̀ ànyú ànyúkúrúdà fàfin náà eléyìí ẹni tí ó bá ti ṣẹlẹ̀ sí yóò jẹ́ pé ẹni tó bá jẹ́ pé ó ti jẹ́ ẹni tí ó ṣe mùsùlùmí tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí pé àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí mọ́kà nígbà náà ànábì sàdísì eléyìí ló má jẹ́ ti ọ̀dọ́ títí wa òun náà ni pé ẹni tó ti kúrò nínú kúfúrù bóyá kí n ṣe mùsùlùmí tẹ́lẹ̀ ó wá di mùsùlùmí ọwọ́ ajẹ́ pé nínú ẹ̀mí ẹ̀dá wá dé nínú ẹ̀mí wá wò pé ọlọ́run mẹ́jọ òun tún padà di kèfèrí mọ́ irú ẹni bẹ́ẹ̀ kí ni ọ aláwátólè iman olùbẹ̀ lórí ẹ̀mí ẹ̀ so àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tí ó máa wà lórí ẹ̀mí èèyàn tí yóò fi ní aláwátólè iman nìyẹn ìfẹ́ ọlọ́run àtòjíṣẹ́ yóò wà lórí ẹ̀mí ẹ̀ dẹ́ba ìtumọ̀ ẹlẹ́ẹ̀kan ẹlẹ́ẹ̀kejì náà ni pé ó máa nífẹ̀ẹ́ èèyàn nítorí ti tọ́lọ́run ṣùgbọ́n lẹ́ẹ̀kẹta ó lè mọ̀ ṣẹlẹ̀ kọ̀ọ̀kan wa ṣùgbọ́n àwọn tó bá ti ṣẹlẹ̀ sí tí wọ́n kú níbi ẹ̀sìn kan tí wọ́n bọ́ sínú Islam tí wọ́n wà lórí ẹ̀mí wọn pé Ọlọ́run má wọn tún padà kó nu Islam mọ́ irú ẹni bẹ́ẹ̀ aláwàtúlẹ̀ iman ó nínú ẹ̀mí rẹ̀ so káwa mọ̀mọ́ téèyàn bá ti wá jẹ́ pé o ò nífẹ̀ẹ́ àwọn ẹni Ọlọ́run o ò nífẹ̀ẹ́ àwọn tí ń ṣètò Ọlọ́run ó mí wí pé o ti lọ di kèfèrí nìyẹn ọ̀n lọ nífẹ̀ẹ́ àwọn tó jẹ́ ọ̀tọ̀ ọlọ́run lọ́mọ nífẹ̀ẹ́ ni torí pé kí ni tó bá lò nífẹ̀ẹ́ obìnrin tó múra pẹ̀lẹ́ sí omi ìpè tá a gbọ́yé bẹ́ẹ̀ náà ni pé o ti nífẹ̀ẹ́ obìnrin tí ò múra pẹ̀lẹ́ sí tó o bá lò nífẹ̀ẹ́ àmì ẹ̀sìn omi ìpè o ti nífẹ̀ẹ́ ẹni tó yẹ pé kí ni o kò nífẹ̀ẹ́ àmì ẹ̀sìn ọ̀tọ̀ ọlọ́run dẹ̀ ni àwọn tí ò nífẹ̀ẹ́ lẹ́yìn lóbi jẹ́ pé kanú àwọn ọ̀jọ̀gbọ́n ọlọ́run kankan ti ṣàlàyé fún wa pé ó gbọ́dọ̀ máa nífẹ̀ẹ́ àwọn tí èsè ọlọ́run wà máa yàtọ̀ wá láwọn minkum fa innahu minhum ẹni tí bá ti nífẹ̀ẹ́ wọn nínú yín ó ti dára wọn iná lọ́ọ̀la yáàdìlì kan ó máa dọ̀ọ̀lìmín ọlọ́run bẹ́ẹ̀ fọ̀nà ma àwọn alábòsí nùsọ́tún máa yíra ọlọ́run ti sọ àyà fifty one ọlọ́run yá ayọ́ lẹ́dínà àmánù láti tẹ́kìdìlì yahuda wà nasọ́rọ̀ àwòlíyà à. ọlọ́ni ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olùgbàgbọ́ òdodo ẹ má lọ sọ àwọn yahudi àti àwọn nasọ́rọ̀. ọlọ́ni ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olùgbàgbọ́ òdodo. láti tẹ́kìdìlì yahuda wà nasọ́rọ̀ ọlọ́ni àwọn yẹ̀wúdí àti àwọn nàṣọ́rọ́ ẹ má sọ wọ́n di ẹgbẹ́ pé ẹ máa nífẹ̀ẹ́ ní pé àwọn tẹ́ ẹ̀rá mí ẹ̀sìn ọlọ́run lára wọn ọlọ́ni ẹ má nífẹ̀ẹ́ wọn. ọlọ́run ní apá kan wọn ni ó máa nífẹ̀ẹ́ apá kan wọn. ọlọ́ni ẹ lọ́wọ́ pé ó bá ti wá jẹ́ pé wọ́n nífẹ̀ẹ́ wọn tí wọ́n sọ pé ah, àwọn eléyìí lọ́rẹ́ mi ẹ̀rí àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí wọn èso ọ̀rẹ́ mi ọlọ́ni kìíní. ọlọ́run ti kó nu ẹ̀sìn ó ti dara wọn nìyẹn fàyè náà ó mìíràn hùm ọlọ́run kéde bẹ́ẹ̀ nínú islam nínú nǹkan tí wọ́n jẹ́ ònu náà. torí pé ọlọ́run ọba dọ̀ọ̀lì ọlọ́run ọba èéfọ̀nà máa àwọn ènìyàn tí bá ti jẹ́ alábòsí èèyàn gbogbo ẹni tí bá ti ń serú alábòsí èèyàn ni ọlọ́run ìdẹ́ máa ṣùkánná àwọn ọ̀jọ̀gbọ́n ló fi sọ fún wa pé sọ atuhibu ha dá ali abi bí wàá tá a i. atuhibu atuhibu ha dá ali àbí bí wàá tá a dá i. ń bá yàwó máa dá kàfí ìmúkáàní ọba làwọn máa dà kàwé ìmúkáàní ọba làwọn máa dà kàwé ìmúkáàní. àtúrígbò àdá alẹ́ àbíbì olóònífẹ̀ẹ́ ọlọ́run àwọn tó wá jọ tọ́ ọlọ́run ọwá ló nífẹ̀ẹ́ wọn ṣé èèyàn máa ń nífẹ̀ẹ́ ọ̀tá ọ̀rẹ́ wàkàdẹ́yì rúbà. ó wá ń kílẹ̀mù olónífẹ̀ẹ́ ọ̀tá ọ̀rẹ́ ọ̀rẹ́ kan ọ̀rẹ́ mi ni àwọn ọ̀tá rẹ̀ wá ló nífẹ̀ẹ́ rẹ̀ ó wá ń kílẹ̀mù pé onífẹ̀ẹ́ nìyẹn. àtòrí bọ́ọ̀dọ̀ ní ìpàdé ìbẹ̀rù tó bẹ̀rù. so bẹ́ẹ̀ máa sọ pé onífẹ̀ẹ́ àwọn tí wọ́n jẹ́ ọ̀tá fún ọ̀rẹ́ rẹ̀ ọwọ́ à ń kílẹ̀ púpọ̀ tó wá nífẹ̀ẹ́ ọ̀rẹ́ rẹ̀ ò lè nífẹ̀ẹ́ rẹ̀ mọ́ láìláì ò nífẹ̀ẹ́ ọlọ́run ọlọ́run ní kankan báyìí nítorí dáa ni ọlọ́run nífẹ̀ẹ́ lára ẹnìkan ọwọ́ àlọ́ nífẹ̀ẹ́ lọ́dọ̀ ẹlòmíì ah kò lè sí rẹ̀ máa dáa kàfi ìmùkà ni. ìmùbá làwọn máa dáa kàfi ọ̀rẹ́ eléyìí máa ń dá kápì eléyìí ò rọrùn kì í ṣe nǹkan tó tu bẹ́ẹ̀ ó ti yá di ọ̀rẹ́ fáwọn yẹn nìyẹn ọ̀tọ̀ ọlọ́run lòdò rẹ̀ fún ó ti dára wọn nìyẹn so látara bẹ́ẹ̀ ká nífẹ̀ẹ́ àwọn ẹni ọlọ́run òun náà nífẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ìfẹ́ ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni mà á bàtú ìṣfàkì wà ráhmà ìfẹ́ tá a máa ń ní tó jẹ́ ìfẹ́ ìkáàánú tá a bá rẹ́nìkan tó jẹ́ aláàárẹ̀ àá máa ń nífẹ̀ẹ́ sí i tá a bá rẹ́nìkan tí wọ́n ṣàbòsí sí a máa nífẹ̀ẹ́ ìfẹ́ ìkáàánú so tá a bá rẹ́nìkan tó ṣèṣe a nífẹ̀ẹ́ so ìfẹ́ ìkáàánú kò sí nǹkan tó burú ń bẹ́ẹ̀ ká káàánú ẹnìkan tá a bá rí wọ́n lè yàn ní human feeling òun náà ni pé èèyàn káàánú ẹnìkan téèyàn rí ah nǹkan báyìí ló ṣe báyìí so alẹ́ káàánú kẹfẹ́ rí kò sí nǹkan tó burú ń bẹ́ẹ̀ tá a bá rí nínú ìnira. No so alikaanu ẹ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ so kíkaanu tá a kaanu ẹ ṣùgbọ́n gbogbo àdúrà tá a bá máa ṣe fún pátá yáyá tá a bá ń kaanu ẹ náà ni pé kọ́lọ́n fọ̀nà mọ́ so kọ́lọ́n fọ̀nà mọ́ torí pé gbogbo tá a fẹ́ ṣe ládùúrà fún náà ni pé kọ́lọ́n fọ̀nà mọ́ tọ́lọ́ bá di fọ̀nà mọ́ ìnira tó ń rí yẹn yóò máa gba aládá bẹ́ẹ̀ ni so ṣùgbọ́n báwo lọ́wọ́ bó fọ̀nà mọ́ ìnira tí ń rí yẹn tí ń lọ tó o bá rí kèfèrí nínú nira ó káàánú ẹ̀ ṣùgbọ́n ó bá bẹ́ẹ̀ lọ́n pé kọ́ ló ń fọ̀nà mọ́ torí pé ntí ó tún jẹ ntí ó tún jẹ níyà ó tún ju bá ń lọ tó bá di yọ̀ mọ́ bí ìgbà tí ń gbádùn ló tún wà wọn. sọ lẹ́yìn wọn gbà náà tàbá rí mùmìnì náà nínú nira á káàánú ẹ̀ á wà pẹ̀lú ẹ̀ ẹ̀san lágbà lọ́dọ̀ ọlọ́run pẹ̀lú pé á káàánú ẹ̀ so lára ìjọsìn pọ̀ ni tá a ṣe fún mùmìnì yọ̀wá ìbáàdà fáwa mùsùlùmí torí pé kí ààrẹ ń ṣe àdẹ̀ǹkanu ààrẹ ń ṣe àǹkanu ẹ̀ ààrẹ tó ṣàbùsí sí abẹ́rànlọ́wọ́ so eléyìí ìrànlọ́wọ́ kẹni tá à ń ṣe yóò wá kúrò ní pé à ń ṣe ìrànlọ́wọ́ yẹn yóò tún wá di ìbádà fáwa á tún wá máa gbẹ̀sẹ̀ wájú ọlọ́run àwọn káànú fún ọba káànú ẹ lọ bí ẹ̀sìn fọ́nà máa so màá bàtú ká gbéyàn tóbi ká pààyàn lé ká káàyàn sí a máa ṣe bẹ́ẹ̀ fún mùsùlùmí a máa ṣe bẹ́ẹ̀ fún kèfèrí fún àwọn tó bá jẹ́ àwọn èèyàn kan pàtàkì níwájú wa bẹ́ẹ̀ wọ́n kọ́ wa nímọ̀ ni à á máa pọ́n wọn lé bẹ́ẹ̀ wọ́n ń náwó lé wa lórí ni bẹ́ẹ̀ wọ́n ń ṣàánú wa bẹ́ẹ̀ wọ́n ń ṣe kankan fún wa ni máa pọ́n wọn lé ẹ ń bá jẹ́ kèfèrí inú wọn tá a bá ń pọ́n lé tá à ń ṣe àpọ́nlé fún sọ nínú wọn pẹ̀lú ìmọ̀ tí ń kọ́ wa a máa ṣe ìkẹrọ́mù ìmọ̀ tó bá kọ́ wa a ṣàpọ̀nlé ẹ̀ fún kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n àdúrà tá a lè ṣe fún ojú pé kọ́lọ́ ń fọ̀nà má lọ so kọ́lọ́ tó fọ̀nà má bó tilẹ̀ ká rí pé ah kẹfẹ́ ló ń là káì tó báyìí tá a sì ń gèrè là káì rẹ̀ ó mọ chemistry ni ó mọ physics ni ó mọ nǹkan kan ni tá rí pé ah èèyàn ló dé mọ nǹkan tó tó báyìí tá a bá rí i pé ah àwa nífẹ̀ẹ́ rẹ̀ pẹ̀lú tọ́mọ yẹn bó dátọ́rọ́ fún náà ojú pé ọlọ́mọṣẹ́ ẹ̀ bá fọ̀nà mọ́ ọlọ́run jẹ́ kí láàka rẹ̀ ó lè wúlò fún kó lè bá gbẹ̀san wájú ọlọ́run mọ̀tò bá jẹ́ mùsùlùmí á pọ́nlé á yẹ sí á máa ṣàdúrà fún lórí tí ń ṣe fún wa á máa bẹ lọ́hùn fún á máa ṣàdúrà fún á gbọ́dọ̀ sọ́dẹ̀ tá máa sìn táwọn ọgbẹ́ ah, àfàwà ló nímọ̀ tó báyìí só látara bẹ́ẹ̀ kò sí tó bá sọ ó lọ tọ́rítì tàyányán á nífẹ̀ẹ́ rẹ̀ nífẹ̀ẹ́ pé a máa jẹ ẹni tí ó máa pọ́nlé ṣùgbọ́n àní sọ ní ẹ̀ta máa wá máa sìn so màá bẹ́ẹ̀lẹ̀ kẹfà òun náà ni màá bá tutọ́ bí iyá màá bá àdámọ́ tọ́láwọn bá dámọ́ ní kọ̀ọ̀kan bí oúnjẹ tó láìkì bí nǹkan mímu bí nǹkan wíwọ̀ bí nǹkan gígùn bí ibùgbé tó máa láìkì ọlọ́wọ́ bá máa dámọ́ mẹ́ ènìyàn nusọ́tò alimurọ́ọ̀nù. Quran three aya fourteen sọ́tọ̀ Al-Imran Quran three aya fourteen ọlọ́run bá gángan sọ yí pé àwa aládàámọ́ mẹ́ẹ̀nìyàn àwọn nǹkan kan tí ó máa nífẹ̀ẹ́ zuyina lin nas. zuyina lin nas hubbu shahawati minan nisa. ọlọ́ni àwa la ṣe lọ́sọ̀ọ́ fún ọmọ ènìyàn hubbu shahawati ọlọ́run ni kó máa nífẹ̀ẹ́ àwọn nǹkan tẹ́mi rẹ̀ ó máa fẹ́ ọlọ́run ní àwa ni àdámọ́ ni á fi sínú ẹ̀mí ọmọ ènìyàn ọlọ́run ní kí ló á fi síbẹ̀ ọlọ́run ní ẹlòmíì obìnrin yóò fẹ́ràn rẹ̀ yóò ló ń kúndùn obìnrin yóò fẹ́ràn ẹ̀ sòtò ti bẹ́ẹ̀ náà kò gbọ́dọ̀ wá kọjá àlà ẹ̀sìn ọlọ́run kó wá wò yí pé tẹ̀sìn wa ẹ̀sìn sọ pé kò gbọ́dọ̀ fẹ́ ju mẹ́rin lọ kó wá máa wá wò yí pé òun ọlọ́run máa yí ẹ̀sìn pé ah ìbánabi wọ́n ló fẹ́ yé báyìí àbí wọ́n ní two plus three plus four so ọlọ́wọ́ bá ń sọ ń bẹ́ẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí kò gbọ́dọ̀ máa dán wò ọlọ́kùn bí ọ̀dọ̀ wa torí ẹ̀ náà kò wá ní à òun fẹ́ máa finira kan àwọn obìnrin kó wọn máa lé kan lọ kó wọn máa mú kan so kò gbọ́dọ̀ máa ṣe gbogbo eléyìí ọlọ́run ọba bó ti sọ pé àmọ́ nífẹ̀ẹ́ nǹkan tó jẹ́ tọ́bi ìyá gbogbo báwa ti ṣe pátá yẹn ọlọ́run ṣàlàyé fún wa ní ẹ̀sìn táàfin ní kọjá àlà ń bẹ̀ so ọlọ́run nínú máa nífẹ̀ẹ́ obìnrin a ma nífẹ̀ẹ́ obìnrin náà mú. ọlọ́run a ọmọ ọmọ tí a bá ń ọmọ báyìí tí a wò pé a nínú àwọn afladil akbad nínú àwọn ègige inú ẹ̀jọ̀ olọ́mọ tí ọmọ tó bá jẹ́ pé èèyàn bá rí ọmọ èèyàn tó jọ ní bíi pé ọmọ tó ń náà bí lórí tó báyìí èèyàn á máa ka ọmọ ọlọ́run tó bá pé àwọn ọmọ yín àtàwọn ìyàwó yín sọ fìtínà ọlọ́run bá fi wọ́n ṣe fún yín sọ ẹ gbọ́dọ̀ ṣọ́ra dáadáa so ìdí ẹ̀ máa ń nífẹ̀ẹ́ ọmọ wa nù kẹ́dẹ́ ẹ̀ máa ń nífẹ̀ẹ́ tí wọ́n kà sí jọ lọ́nà lọ so àmọ́ kó báyàn gbà mí so tí ó dìde kéèyàn lè ṣe lọ́n gan so ẹlòmí ọmọ ọmọ ọmọ ọmọ ọlọ́fẹ́ ọmọ wọn sùkú kò dẹ̀ ní káyìlá torí wọ́n bẹ̀ lọ́mọ ọmọ sùkú kò ní káyìlá àìlọ́dẹ̀ lọ́mọ lọ́wọ́ tí àṣírí fi tó so ló gbé ah, àwọn ọmọ yìí ó mo fẹ́ lọ́mọ wọn ní sùkú ni so àsìkò tí wọ́n tilẹ̀kùn ó ti fẹ́ tó so yóò gbàgbé tọlọ́hún yóò lè wá gbàgbé yóò wá ká àwọn ọmọ yẹn sí jọ lọ́lọ́ náà. wàlùkọ́lá ti rí nǹkan tọ́lá ti mi dàbí wàlùkẹ́ bọ̀. ọlọ́ni wàlùkọ́lá ti rí ọlọ́ni àwọn nǹkan tá a máa dì àlùmọ̀kàn tọrọ ẹ̀dẹ́gbẹ́ àwọn kọ̀nà àti àwọn ẹrù ńláńlá tá a máa dì mí náà dàbí tó jẹ́ ti gold tí a bá di góòdì lẹ́nu àpò téèyàn bẹ́ẹ̀ tẹ́ pé <laughs> tẹ́ pé téèyàn bá ní àbí tí èsè téèyàn gan lásán so ọ̀rọ̀ ni ah ẹ ẹ ẹ ẹlẹ́rìí náà ni a fẹ́ pín kínní yóò rò pé ah <laughs> so àní fẹ́ pín góòdì jọ kan láàárọ̀ ah àwọn èèyàn kó mọ́sálásí àbí wọ́n pé ah ah subhanallah tó gbọ́ gbé góòdì dé lálẹ́ so ogóòdì tẹ́ gbé wá láti Bahrain àní bí wọ́n á ní ah ah subhanallah ẹ̀rù ń bá mi fún èèyàn yìí. Ah, tẹ́gbẹ́ náà bá sí ọ̀rọ̀ lẹ̀ fún yín báyìí ẹ wà ẹ ti wà ní sílọ̀ gan mọ́ hmm? so la bẹ́ẹ̀ àwọn èèyàn àti máa ní wọ́n pin nǹkan nínú mọ́ṣáláṣí àwọn èèyàn ó pè síbẹ̀ wọ́n bá ti gbé nǹkan ẹlòmíràn ní lọ so lọ́wọ́n gbé nǹkan ó ti jáde ibẹ̀ ni ó lọ so ọlọ́ni àwọn èèyàn àwọn ẹrù ńláńlá tí wọ́n máa ń dì sínú àpò tó jẹ́ gold tó jẹ́ silver tó jẹ́ bí owó àwọn nǹkan ńláńlá ọ̀rọ̀ ah! a àwọn èèyàn ẹlòmíràn máa nífẹ̀ẹ́ òun lè kú torí owó olóhùn lè pa ọmọ ìyá àwọn torí owó ẹlòmíràn sọ bẹ́ẹ̀ pé mo lè pọmọ ìyá mi òdò àgbẹ̀ tó owó bá ní so yóò ní òun lè pa so ọmọ èèyàn a máa nífẹ̀ẹ́ owó ọlọ́run máa fi sọ́kàn ẹ̀ lómi tí ó ní imán yóò dẹ̀ fi sọ́kàn rẹ̀ ṣùgbọ́n wọn ló kọ́ńtrol rẹ̀ fún ara rẹ̀ ọlọ́run fi dán ọ̀wọ̀ ni ọlọ́run fi ṣe bẹ́ẹ̀ ni ọwọ́ àkọ́ńtrol rẹ̀ tó fi ní kó bá ara rẹ̀ wájú ọlọ́run náà wọ́n lọ́ni kí ni. olórí wàlẹ̀ kọ́ọ̀lì musawama olórí ẹ̀sìn ni wọ́n máa ń gùn gbà náà ẹ̀sìn tí wọ́n pé alimusawama wọ́n ti dira fún wọ́n ti fàmì sára rẹ̀ wọ́n ti ṣe dáadáa tí ó fáyín gẹ́ olórí àwọn èèyàn kan wà tó jẹ́ pé ẹ̀sìn tó pé wọ́n ti ṣe ní musawama olórí àwọn èèyàn kan wà tó jẹ́ pé wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ gan so níbi nígbà náà wọ́n á di pé nǹkan tó máa ń jẹ́ náà ni pé nǹkan tó jẹ́ pé àwọn èèyàn ń gùn nígbà náà ni so àwọn èèyàn lónìí náà ẹlòmíì ò lè kú torí pé ó fẹ́ ra mọ́tò so pé òun à òun à nílò mọ́tò à nígbèsè ayé òun yà sògùn owó ni so ibi tó gbàdé tó bá lè wú ọmọ twenty five years òun ò lo mọ́tò òun sògùn owó ni so látara bẹ́ẹ̀ ọlọ́ni àwọn èèyàn a máa nífẹ̀ẹ́ nǹkan ní nìkan ọlọ́ni wọn a máa nífẹ̀ẹ́ wálé àmì àmì ọlọ́run ni àwọn dábà àwọn ọlọ́ba wọn máa ní dábà ó ní ọrọ̀ ajé wọn ó ní nǹkan nígbà wọn ní tí máa ń pọ̀ gan látara bẹ́ẹ̀ lómi ó fẹ́ràn rẹ̀ láti máa sìn láti máa tà láti máa ní ọlọ́ni àwọn èèyàn wàlẹ̀ arúsìn àwọn ọlọ́ba wa máa dá oko ọlọ́ni oko lẹ́lómi ó fẹ́ràn pé kọ́ máa dá pé òun dáko so yọ láìkí ẹ̀ gan so látara bẹ́ẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ó máa wà láti bẹ̀ àwa náà oríṣiríṣi àwọn òwò tá a bá ń ṣe ẹlòmíà máa fẹ́ràn òwò rẹ̀ gan ah pé orí òun mọ̀ dáadáa yóò sì fẹ́ràn rẹ̀ jọlọ́ lọ ọlọ́run ní gbogbo ilé kìíní wa. zàlíkà màtáwùl hayati dùnìyà. ọlọ́run ní zàlíkà màtáwùl hayati dùnìyà ọlọ́run ní gbogbo ilé ìpàtà yẹ́yẹ́ ìgbádùn ilé ayé lásán ni màtáwùl hayati dùnìyà ọlọ́run ní ìsẹ̀mí ilé ayé ni wàláhù. wàláhù indahu husnul mahab ọlọ́run ọba indahu usnul ma'abi ọlọ́ni ọlọ́run ọba ló ní usnul ma'abi ìpadà sí i dáadáa téèyàn bá ẹ̀sìn náà dẹ̀ ní padà sí i dáadáa téèyàn máa mójútó so àwọn ìfẹ́ tá a máa ń ní tó jẹ́ tọ̀bì iye àkámẹ́jọ kó bá wa níwájú ọlọ́run so àwọn àfẹ́ tó wà lẹ́yìn yìí màá bàtú ìṣfàkì wàrọ̀ àmà màá bàtú ìjìláàlì wàtàdín. Ati màá bá tutọ́ bí ìyá màá bà mẹ́tẹ̀ẹ̀ta ká má jù ó kó bá wa màá bà mẹ́tẹ̀ẹ̀ta tòkè òun ni a máa mójútó mẹ́ta tó wà nísàlẹ̀ yìí a máa mọ bó láti sopọ̀ mẹ́sìn tí òfin ní kó wa níwájú ọlọ́run lórí jẹ́ wípé sura tí máa kà fún wa yìí suratu Tauba Quran nine ayah twenty four òun ṣàlàyé fún wa wípé ká má jẹ́ kí àwọn kinní yìí ká má jẹ́ kí ó bá wa níwájú ọlọ́run sọ Quran nine aya twenty four wọ́n ní àwọn nǹkan wọ̀nyí o ká má jẹ́ kó bá wa ní iwájú ọlọ́run náà ọlọ́run bá ń ṣàlàyé fún wa níbẹ̀ náà. كان آباؤكم وأبناؤكم وإخوانكم ọlọ́ni kúl ìwọ ànábì máa ṣàlàyé fún àwọn ènìyàn wípé nkánà àbá ukùn tó bá jẹ́ pé bàbá yín àwọn tó yẹn máa nífẹ̀ẹ́ àwọn àfẹ́ tó yẹn máa ní àwọn àfẹ́ mẹ́tẹ̀ẹ̀ta tó wà nísàlẹ̀ yẹn ìfẹ́ àánú àwọn tó yẹn máa ní sí. Si ìfẹ́ àdámọ́ ìfẹ́ ìgbétóbi ọlọ́fẹ́ máa kà án fún wa tọ́jú àwọn bàbá yín wọ́n àbí. ọlọ́ni tó bá jẹ́ àwọn ọmọ yín. ọlọ́ni tó bá jẹ́ pé àwọn tí wọ́n jọ bí yín pọ̀ tó jẹ́ ẹ̀gbọ́n fún yín àbábúrò fún yín. wọ́n á sì wà á jogún ọlọ́run tó bá jẹ́ àwọn obìnrin tẹ́ ẹ fẹ́ tí wọ́n jẹ́ ìyàwó yín. ọlọ́run ní àwọn tó bá jẹ́ ẹbí yín tẹ́ ẹ nílẹ́bí ọlọ́ni bẹ́ẹ̀ náà ni àwọn dúkìá èyí tó jẹ́ pé ẹ kó jọ. ọlọ́ni bẹ́ẹ̀ náà ni òwò èyí tẹ́ ń bẹ̀rù wípé òwò yóò gbọ́dọ̀ sọ́ọ̀t. wọ́n máa ṣàkíyèsí kan yóò ní ṣọ́tẹ́jì nù ọlọ́ni àti ilé ilé tẹ̀rìdọ́wò na à tẹ́yìn sọ pé ah ilé tó wù mí kọ́ ilé tó wù mí kọ́ ilé tó wù mí kọ́ tẹ́yìn máa sọ pé ah ilé dáa ló wù mí kọ́ ọlọ́dún bá kí ni ọ. àbá ilé ikùn mi lọ́wọ́. tẹ́gbọ́n lẹ bá nífẹ̀ẹ́ ju ọlọ́run lọ òun lẹ nífẹ̀ẹ́ ju ọlọ́run ọba lọ ẹ rẹ̀ ju kí ni òjíṣẹ́ ọlọ́run lọ. nam wájú fi ẹ nífẹ̀ẹ́ rẹ̀ ju pé kẹ́ ẹ mójútẹ́sìn ọlọ́run pé bó lẹ̀sìn ọlọ́run bó ti ní bàjẹ́ ẹ rẹ̀ jùlọ ẹ jùlọ àwọn pẹ̀lẹ́ tà máa bà tó wà lókè ẹ jùlọ ọlọ́run kí ni. ọlọ́run ni ẹ̀yin náà máa retí àtàyà tí Allahu bi amri tọ́lọ́run bó fi mú àṣẹ rẹ̀ dé ẹ padà kú òrùlé ayé náà ni tọ́gbẹ́ pẹ̀lú ìrìnlẹ̀ bá ń lé kiri lọ ọlọ́run ẹ máa retí àṣẹ ọlọ́run bẹ́ẹ̀ dé tẹ́ ẹ̀ mójú tẹ́sán ọlọ́run ọlọ́run láti ọlọ́run fẹ́ dé. ọlọ́run ọba láyé adìlíkọ́ ọmọlẹ́fàásì gbọ́dọ̀ bá ti jẹ́ pọ̀ kí èèyàn ọlọ́run bẹ fọ́nà ọmọ ṣùgbọ́n kí èèyàn lẹ́nu lọ́wọ́ pé ó ti ìfẹ́ àdámọ́ rẹ̀ ó wá ti kọjá àfẹ́ ọlọ́run àtúntíṣẹ́ so àìgbọ́dọ̀ máa dánrú ẹ̀ wò olóbi jẹ́ pé ìfẹ́ tá a máa tì síwájú òun náà ni ìfẹ́ tìtọ́ ẹ bá ti wá ti fi ọlọ́run síwájú. ó ti wà nínú alẹ́dínà àmànú wa amílù sọ̀lẹ̀. ìnà alẹ́dínà àmànú wa amílù sọ̀lẹ̀. ẹ rí àwọn tí wọ́n nígbàgbọ́ tí wọ́n dẹ̀ ṣiṣẹ́ dáadáa náà. sáyẹ́jì alùláwùmọ̀ muhammadu dá. ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó wá ń ṣàlàyé fún wa yí pé òun ọlọ́run ọba òun á máa ṣe ìfẹ́ fún wọn kí ni ìfẹ́ náà. ọlọ́run gẹ́gẹ́ máa nífẹ̀ẹ́ wọn àyà yìí ó kọ́kọ́ wà ní hadith tí muslim gbà wá tó wà ní tìrìmídì tí hadith àbí ìwúrẹ́rọ̀ ó ní anasẹ́ sálàm kọ́ ànẹ́bí báyìí pé ìdá abalọ́wù abudan tọ́lá bá ti fẹ́ràn ẹ̀rú kan náà dá jìbìrìl yóò pe jìbìrìl yóò ní ìní kọ́dí àbábùtù fúlànà èmi ọlọ́run ọba ti nífẹ̀ẹ́ lágbájá fa àìbàhùn. ìwọ jìbìrìlù máa nífẹ̀ẹ́ ni náà fàyùnádì pìsàmà jìbìrìlù ni ó wà pépè nínú sámà súnmà sọ irú ẹni bẹ́ẹ̀ yúzìlùláwù àlùmá àgbàtàfẹ́ àlìlà àrùdì ọlọ́run bó wà ní kí ìfẹ́ gẹ́gẹ́ ó sọ̀kalẹ̀ láti kó máa wà fún ló fún gbogbo ẹni tí bá ń bẹ lórí ilẹ̀ tó jẹ́ ní ọlọ́run yóò máa nífẹ̀ẹ́ nìyẹn. wàdálíkà kọ́ọ̀lù láàyè adáwà jálà òun náà lọ́rọ́ tó sọ báyìí pé iná lẹ́dínà àmánù. lẹ́dínà àmánù wà mí ló sọ̀rọ̀ ha. ẹ bá ti nígbàgbọ́ tó ṣiṣẹ́ eré sàyẹ́jì adúláhùn mọ́ rahman wúdàn. ọlọ́run ọba ti ń ṣe àràmán ó wá máa jẹ́ kí yóò nífẹ̀ẹ́ wọn tó bá nífẹ̀ẹ́ yóò ní kí Jìbìrìlù wá gbogbo ara alẹ́ lẹ́yìn wọn nífẹ̀ẹ́ àdìs tó wá ṣàlàyé ẹ̀ dáadáa ó wà ní Bukhari náà ó wà ní Muslim ó wà Ahmad wà oríṣiríṣi ààyè òun náà ni àdìsì àbúrò náà ló gbà wá ó ní à ọlọ́run ìdá àhábà abúdáhùn tọ́lọ́run bá ti nífẹ̀ẹ́ ẹrú kan dá a jìbìrì yìí la ọlọ́run wàá pe jìbìrì yìí fàkọ́ọ́lá ya jìbìrì yìí yóò ní wọ jìbìrì yìí ìní òhìbù fúlàánà mo nífẹ̀ẹ́ lágbájá fa ìbàù ìwọ náà máa nífẹ̀ẹ́ fàyò ìbù wù jìbìrì yìí jìbìrì wa máa nífẹ̀ẹ́ nìyẹn kọ́ọ́lá súnmọ́ yunadi fi àlì sàmà jìbìrì wa pariwo fún gbogbo àwọn màláìka ti bẹ́ ìnàlá ayùrí bufulánà ọlọ́run ọba nífẹ̀ẹ́ lágbájá o fa àìbúhù ẹ máa nífẹ̀ẹ́ fa buhu alùsàmà gbogbo ara sánmà wọn àmà nífẹ̀ẹ́ ṣùgbọ́n yóò dọ̀wù láwù alùkọ̀bùlù fìlà àrùdì lẹ́yìn wá gbà náà ẹni yóò wá jẹ́ ní ìtẹ́wọ́gbà lọ́wọ́ gbogbo ẹni ọlọ́run ti bá ń bẹ ńlẹ̀ ẹ̀lẹ̀ bẹ́ẹ̀ náà wá ní wàyí náà lọ́ tọ́lọ́wọ́n bá ti kórìíra ẹrú kan gbá àjìbìrì yóò pe jìbìrì fàkọ́ọ́lá yá jìbìrì ìní ubùgìdì fúlànà fa abùgìdì ù yóò ní ìwọ jìbìrì ìlú mo kórìíra ẹrú yìí bá mi kórìíra rẹ̀ kọ́ọ̀n ẹ̀ẹ́dọ́gba ní ìṣòro nípa yòbògìdì ù jìbìrì jìbìrì ló wà kórìíra rẹ̀ súnmọ́ yunadi fi alisama jìbìrì ló wà akéde fún gbogbo adọ́nbẹ́nsámà pé iná lọ ayòbògìdì fúlànà fa abùgìdì ù ọlọ́run bá kórìíra alágbájá o ẹ̀yin náà ya kórìíra rẹ̀ fàyèbùgídù u alùsàmà gbogbo àwọn ará sánmà ni ó wà kórìíra gbogbo àwọn màláìka súnmọ́ túdọ̀wù láwù àlùbàgùdọ̀ ú fìlà àrùdì ìkórìíra wa máa wà pẹ́ni yẹn lọ́dọ̀ àwọn ẹni ọlọ́run lórílẹ̀ so látara bẹ́ẹ̀ àdìsí ń ṣàlàyé fún wa pé tá a bá ti nífẹ̀ẹ́ ọlọ́run tá a nífẹ̀ẹ́ ànábì tá a dẹ̀ nífẹ̀ẹ́ ẹni tí ń ṣe tọ́lọ́run ọlọ́run ọba wà á àwa náà dẹ̀ ntọ́lọ́run ọba ó nífẹ̀ẹ́ lẹ́yìn ìgbà tó wọn bá tán ọlọ́run ní kí ló nífẹ̀ẹ́ wa lẹ́yìn wá gbà náà gbogbo àwọn màláìkà ti ń bẹ ní sánà òun náà ni wọ́n ó nífẹ̀ẹ́ wa lẹ́yìn gbogbo ẹni tó bá jẹ́ ọlọ́run lórí ilẹ̀ òun náà ni máa jẹ́ ẹni tí ó nífẹ̀ẹ́ wa eléyìí إلا الذين آمنوا وعملوا الصالحات ọlọ́ni àwọn tó bá nígbàgbọ́ tí wọ́n nífẹ̀ẹ́ ọlọ́run bó jẹ́ kí wọ́n nífẹ̀ẹ́ ọlọ́run tí wọ́n ṣiṣẹ́ dáadáa tí wọ́n nífẹ̀ẹ́ ọlọ́run tí wọ́n nífẹ̀ẹ́ ànábì tí wọ́n nífẹ̀ẹ́ ẹni ọlọ́run ọlọ́run ó jẹ́ kí ọlọ́run ó nífẹ̀ẹ́ wọn yóò jẹ́ kí gbogbo àwọn ó máa nífẹ̀ẹ́ wọn gbogbo tí ń bẹ ń sánmọ́ ó máa nífẹ̀ẹ́ wọn gbogbo tí ń bẹ ń lẹ́lẹ́ náà ó máa nífẹ̀ẹ́ wọn tí wọ́n jẹ́ ni ọlọ́run náà ọlọ́run ní pàyí nàmá yasarná ubili sáníkà ọlọ́run ní àwọn ọlọ́run ọba lásọ kùránì di rọrùn bílì sáníkà ìtumọ̀ bẹ́ẹ̀ ni pé bìlúgàtíkà àwọn arajẹ́ kùránì ò jẹ́ èdè ìwọ ànábì torí wípé ọlọ́run ọba kọ́kọ́ ṣe gbogbo èdè ayé lóríṣiríṣi ọ̀tọ̀ọ̀tọ̀ gbogbo èdè ayé ọlọ́run ṣe lóríṣiríṣi ọ̀tọ̀ọ̀tọ̀ gbàdúrà máa wá ṣe gbogbo èdè ayé lóríṣiríṣi ọ̀tọ̀ọ̀tọ̀ ó wá fẹ́ jẹ́ kí mẹ́sẹ̀gì kan kárí gbogbo ayé ọlọ́ba wò pé èdè wo ló jẹ́ èdè tó wà complex jù orílẹ̀-èdè lárúbáwá kò sí èdè tó wà complex tó àwọn afáàn ṣàlàyé rẹ̀ ní gbogbo èdè tí ń bẹ lágbàáyé èdè lábàlọ́ wà complex jù kíkọ rẹ̀ téèyàn bá lọ kọ kọ́ lọ kéde mi kó kéde lárúbáwá ó máa mọ complexity tó wà láàrin méjèèjì so èdè lárúbáwá ló fẹ̀ ju gbogbo èdè tí ń bẹ láyé yìí tí ò sí èméjì ń bẹ gbogbo tí wọ́n kọ èdè tí wọ́n fi ìwé kọ èdè ilẹ̀ tí wọ́n ṣàlàyé èdè kan ìwé tí wọ́n fi ṣàlàyé èdè lárúbáwá ló pọ̀ ju gbogbo ìwé tí wọ́n lè kọ lórí èdè kan láyé lọ so látara bẹ́ẹ̀ èdè lárúbáwá lọ́wọ́ bá gbà pé èdè tó tóbi jù ni so ọlọ́ba wa fẹ́ mú èdè yẹn wá chúùsì èdè yẹn tó o bá chúùsì èdè yẹn tó bá wá jẹ́ pé ọlọ́run ọba bá wá lọ sọ wípé kànábí ò mọ̀ jẹ́ lárúbáwá tó wá lọ mú ẹnìkan tí èsè lárúbáwá tó wá lọ fún ní pé ìwọ ọlọ́run àka kùránì fáwọn èèyàn ọba ìmọ̀ àbá fi lárúbáwá mọ̀ ẹ̀mí kí làrá wa ó sọ wọ́n dìnnà kùránì ni <laughs> wọ́n dìnnà kùránì ni ọ̀dà mi máa wọ́n gbé ọ́dà ẹ jẹ́ ń gbá ànábì dìde kọ́ jẹ́ nú èdè àwọn kọ́ jẹ́ pé ànábì yóò jẹ́ lárúbáwá ṣùgbọ́n kí ló èdè míì tó yàtọ̀ sí lárúbáwá ẹ̀yọ̀ kí gbogbo ayé ọ̀sọ̀ yìí pé ẹni tó jẹ́ lárúbáwá wọn lọ fi kiri o èdè míì kọ́lá àwọn lárúbáwá yìí kò gbà pé èdè míì ni ó wà fún wa sọ pé ó máa ṣàlàyé nǹkan fún wa àná àtàkùn. wọ́n أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم ọlọ́ni àìránṣẹ́ nínú àwọn ènìyàn tá a bá fẹ́ rán bí ọlọ́run ọba níṣẹ́ àáránṣẹ́ pẹ̀lú èdè àwọn aráàlú rẹ̀ tó gbé kí dáwọ́ lè fi èdè míì ránṣẹ́ àwọn aráàlú yẹn gbòó nígbà èdè náà kọ́ mú wá nìyẹn pé èdè eléyà àìsàn tó kọ́kọ́ lọ wọn kó dènà ká tó wá mọ kí ni ẹ̀sìn wa sọ̀rọ̀ ọlọ́run bá ń ṣàlàyé fún wa pé ìlànà bí ọlọ́ba fi wọ́n ṣàlàyé fáwọn èèyàn rẹ̀ ọlọ́wà ní kánà bí o kọ́kọ́ ṣàlàyé fáwọn èèyàn rẹ̀ kó yé wọn dáadáa ọlọ́ba wa ran ẹ̀sìn lọ́wọ́ tíbi pé ó tún wá ń yé àwọn èèyàn ẹni tí òde lẹ̀ lágbára rí yóò dẹ̀tún ọlọ́run tún pẹ̀lú àánú ọlọ́run yóò dẹ̀tún lágbára àti lè máa sọ̀rọ̀ ọlọ́run fáwọn èèyàn tí ó dẹ̀ máa gbọ́ tí ó dẹ̀ lè lágbára rí so pẹ̀lú àánú ọlọ́run so látara bẹ́ẹ̀ wọ́n kà fún wa àwọn aya méjì dábì túmọ̀ aya yìí alákọ̀ọ́kọ́ ní sọ́tù ṣùwárà Quran twenty six aya one hundred and ninety two sí one hundred and ninety five sọ́tù ṣùwárà Quran twenty six aya one hundred and ninety two sí one hundred and ninety five sọ ọlọ́run bá ṣàlàyé fún wa níbẹ̀ náà. وإنه لتنزيل رب العالمين ọlọ́run ọba ní ẹ̀rí kùránì yìí o latanzilu rọ́bìlẹ̀ alamina ọlọ́run ní ìwé tá a sọ kalẹ̀ ni ẹni tó ní òun ni rọ́bìlẹ̀ alamina sọ ọlọ́run ọba sọ níbẹ̀ yẹn ó sọ ẹni tó ní kùránì tó jẹ́málé èèyàn kọ̀wé ẹni tó ní gangan ọlọ́run ọba kọ sọ náà ọlọ́run ní latanzilu rọ́bìlẹ̀ alamina.

so mo tún wà rú fún alẹ́yìn so amin ẹni tó ṣe é fọkàn tàbẹ́gbẹ́dá bá ránṣẹ́ kò lè jàǹbá ṣẹ́ ọlọ́run jẹ́ kó yẹ wá bẹ́ẹ̀ pé iṣẹ́ eléyìí ò ní jàǹbá nínú látọ̀dọ̀ ọlọ́run tó gbé ń dá arán kì í jàǹbá ṣẹ́ jìbìrìlù akànnì kó mu wá ní àwa gángan la ní náà. على قلبك لتكون من ẹ̀ńtà wa sọ fọlọ́ni aláàkọ́líbíkà sínú ọkàn wa ànábì ó ní pé kìí ṣe kíkọ́ra kàn ní kó máa mú èèyàn bọ̀ kó fi lé ọ lọ́wọ́ kó kà á kó wá bọ́ sínú kí o kó bọ́ sínú ẹ̀mí rẹ bí ti ń ka yẹn so olóbi jẹ́ pé èèyàn máa ń lẹ́yìn nǹkan by ni ó wàá bọ́ sínú heart yẹ yóò wàá bọ́ sínú ọkàn rẹ bẹ́ẹ̀ so tó fi jẹ́ pé ìwọ wà á mọ̀ yóò máa jẹ́ nǹkan lẹ́gbẹ́ inú ẹ̀mí rẹ ni ó wà ìwọ lọ́wọ́ máa kà fáwọn èèyàn ọlọ́dún sálàyé. kí wọ́n ó lè bá àjẹ́ tí ó wà nínú àwọn tí ó máa kìlọ̀ fún àwọn èèyàn náà. bìlísà nínú arábìnrin yìí ọlọ́run wa ni bílísà ní àròbí yín mọ̀bí ọlọ́run ni pẹ̀lú èdè lárúbáwá èyí tó jẹ́ wípé ìmọ̀ ṣàlàyé yékéyéké tó clear pẹ̀lú èdè lárúbáwá tí èdè lárúbáwá yẹn ṣe kí ni o tó clear ọlọ́ni èdè tó clear jù lágbàáyé ọ̀làní kò fi sọ so ọlọ́run ṣàlàyé Qur'an tẹ̀yẹ̀yẹ̀ mẹ́lẹ́ abẹ́ mọ̀ pé bọ́ ọlọ́run ti explain Qur'an ó ṣàlàyé ó ṣèǹtó ni ó ṣèǹtó mu wá ó ṣèǹtó wá fún ó sọ èdè tí wọ́n fi kọ́ ọlọ́run ṣàlàyé síbẹ̀ so ọlọ́dẹ ẹgbẹ́ wa ináwó la fi zuburi awali. ọlọ́ni kùránì yìí kí ó ló di pé a mú dé kò sí ìwé tó wá síwájú tá a sọ pé ìwé kan ń bọ̀ lẹ́yìn làfi zuburi ó wà ní àwọn ìwé àwọn tó ti ṣáájú lọ pé à ń bọ̀ wá sọ kùránì kalẹ̀ kò sẹ́ńdà sọ bẹ́ẹ̀ fún un so látara bẹ́ẹ̀ eléyìí ẹ̀rí alákọ̀ọ́kọ́ tó ṣàlàyé fún wa pé kùránì tọ́lọ́mọba ń ṣàlàyé ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì onáni sọ́tù fusilat Quran forty one aya forty four so Quran forty one aya forty four so na ni ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì tí a tún fi túmọ̀ aya yìí. wàlá ja'alnahu Qur'anan a'jamiyya. ọlọ́run ní wàlá ja'alnahu Qur'anan a'jamiyya ọlọ́run ní tá a bá lọ ṣe kùránì tá a bá lọ ṣe ní nǹkan kíkà àjàmíyà tí èsèdè lárúbáwá àṣẹ kùránì ní nǹkan kíkà tí èsèdè lárúbáwá nam. làkọlù láòlà ó ṣe láti àyà tó. ọlọ́ni àwọn kèfèrí gbólóhùn tí ó jáde lẹ́nu wọn ni wípé kí ló dé tọ́lọ́wọ́n ọba ò wá ṣàlàyé kínní fún wa àwọn kèfèrí mẹ́kà wọ́n ní kò yá wa náà èdè mi náà kò yé ni irú irú báyìí náà. àjẹmí wà ọ̀bí wọ́n sọ wípé àjẹmí àlìkìtàbù àjẹmí wànàbíyù àrọ̀bíyù so wá yẹ kó rí bẹ́ẹ̀ ké ìwé tí wọ́n bá fún ẹnìkan kó jẹ́ nǹkan tí èsè de laruba ẹni tí wọ́n wá fún ní ìwé kó wá jẹ́ kí ni o kó je jẹ́ lárúbáwá ọlọ́run ó sọ bẹ́ẹ̀ ọlọ́run gbé àti mọ nǹkan tí wọ́n sọ ọlọ́run eh, bẹ́ẹ̀ ọba wọn nìyẹn ṣé ọlọ́run bí wọn bá ti sọ nìyẹn kó wà lílẹ̀ dín náà mọ̀nà. wà lílẹ̀ dín náà ọlọ́ni kùránì yìí gbogbo délé bẹ́ẹ̀ mú wálé láti mú kú ọlọ́ni ọlọ́run ṣe ní ìmọ̀nà àti ìwòsàn ọlọ́run ló ń ṣe ní ìmọ̀nà ṣe ní ìwòsàn so àsìkò so ọlọ́ni ìwà iná máa yà sànà ubìlìsà sànìkà. ọlọ́ni àwa la sọ kùránì èdè ọlọ́run nítorí dáàbí ṣe bẹ́ẹ̀ ni pé rítù bá ṣírọ̀ bí i àlìmọ́tàkínà kí wàá nábí ó lè bá a máa fi fún ní ròódùnú àwọn olùbẹ̀rù ọlọ́run kó fi fún ẹnu ròódùnú náà. wọ́n tún lè rọ̀ bí nǹkan màlúù dán. kí wàá nábí ó dẹ̀ lè máa fi wọ́n kó lè máa fi kìlọ̀ fún àwọn ènìyàn kan lùdàn tẹ́ máa gbé lùdàn tẹ́ máa ní ládàá òun ni kéèyàn ó lé níjà tó bá yẹ wá níbẹ̀ máa jà báyìí yóò máa lé níjà ni ládà òun ni ó lé níjà so ẹ bá wá lé níjà á wá jẹ́ àládù so tí ó bá jẹ́ kóbìnrin bá ni yóò máa jẹ́ làdáù bíi afu alufa aláù afu alufa aláù ahamaru amurọ́ù tó wá jẹ́ umurun so jamu ẹ̀ wá ní kí ni olùdàn so ọlọ́run ni wà á tún dìrù bí. ọlọ́run ni wà á tún dìrọ̀ bí ìkan ó máa ń lù dà kí wọn ànábì ó lè bá a kìlọ̀ fún àwọn ènìyàn kan tí wọ́n jẹ́ kí ni o ẹni tí ó máa ta ko kùránì tí wọ́n máa ní àwọn ànígbà ni ànígbà ni ànígbà ni kó lè fi kùránì kìlọ̀ fún wọn pé àwọn eléyìí o àìgbà wọn ó clear sí wọn wọn kàn gbà ni wọ́n jí àwọn ju ọlọ́run sọlọ́ bí jẹ́ pé ànábì sàlám nǹkan márùn-ún lánàbì jẹ fún ilé ayé mẹ́ta ó jẹ́ fún àwa tá a jọ jẹ́ kèfèrí ni o àti mùmíní ni o ànábì jẹ́ fún àwa mẹ́tẹ̀ẹ̀ta ẹ wà á rí méjì tó wá kù ó jẹ́ kan fún àwa tá a jẹ́ mùmíní ó dẹ̀ jẹ́ kan fún àwọn tí wọ́n jẹ́ kèfèrí so mẹ́tẹ̀ márààrún yìí a máa rí nínú suratu azab Quran thirty three aya forty five sí forty eight so gánà nàbí jẹ́ Quran thirty three aya forty five sí forty eight suratu azab so ọlọ́run bá. ọlọ́run ní ìwọ ànábì ọlọ́run ní mo pè wá tó jẹ́ ànábì. ìnáà arúnṣálínàkà ṣàhìdá. ọlọ́run ní aránṣẹ́ ìwà ànábì ṣá ìdá ìròyìn alákọ̀ọ́kọ́ nìyẹn tó bá di jẹ́ ọgbẹ́ndé alikiyama ànábì ó sẹ̀rí wípé mo jíṣẹ́ fẹ́yìn mọ̀mìnì tó bá di jẹ́ ọgbẹ́ndé alikiyama ànábì ó sọ wípé mo jíṣẹ́ fẹ́yìn mọ̀mìnì àwọn kèfèrí náà ànábì ó ṣá ìdánilẹ̀ yìí yóò sẹ̀rí pé mo jíṣẹ́ fún yín àwọn àti kèfèrí lájọ nìyẹn ìjẹ́ ẹlẹ́rìí lé wa lórí ìka alákọ̀ọ́kọ́ nìyẹn táwọn fi kọ́kọ́ jẹ́ fẹ́ni kọ̀ọ̀kan wa. àwa mùmíní nìkan lànàbí jẹyìn fún mubashiron ẹni tó bá ti gbà ànábì ni ó máa fún ní ròódùnú olówó àná ayá pé lìtùbá ṣírọ̀bì yìí nítorí kó o lè bá a máa fún àwọn olùbẹ̀rù ọlọ́run ọba ní ròódùnú pẹ̀lú kúránì so olùbàbísọ̀ kúránì kalẹ̀ so àwa lánìkan lánìlẹ́ yìí náà mú. ni ìwà ànábì ìwọ ló náà bí irọ́ kẹfẹ́rí nìkan ló nìyẹn ẹjẹ́ ò ti gba ànábì ó máa ẹ̀ ní pé yóò wọ̀ ná yóò wọ̀ ná wà náà yà bi i. kí wọn ànábì kó máa wọ́nu àwọn ènìyàn tí wọ́n jẹ́ ẹni tó lè níjà pẹ̀lú ọlọ́run kó máa wọn. sọ nam. ọlọ́ni wàdá ìyá ilà lọ ibi ìdìní ìwọ ànábì ló tún ajẹ ẹni tí ó máa pèpè lọ síbi tọlọ́hún ànábì ó pe àwa náà pé ẹ ṣe báyìí àwọn kan dábàá tí ì ṣe yóò tún máa pè wá yóò máa pè wá yóò tún máa pe kèfèrí náà pé ẹgbà tọlọ́hún so àjọ ní kánábì ó máa pè wá ni so dá ìyá ilà lọ ibi ìdìní ìdọ́wàgbẹ́yìn kọ́. wọ́n sì rọ̀ ọjà mi wàsíwájà mùníràn ànábì ni ó jẹ́ àtùpà èyí tí ó máa tàn ìtumọ̀ ẹni pé ànábì ni ó máa jẹ́ mubayinan ẹ̀ tó gbọ́dọ̀ máa explain ní explain tán yányá ọ̀rọ̀ ni kéèyàn ó pè yàn kó invite wọn sínú ẹ̀sìn ọ̀tọ̀ ni kó wá ṣàlàyé fún kó ṣàlàyé fún tán yányá kó wá dàbí sìrọ́jú mùníràn kó dàbí àtùpà tí ń tàn mọ́lẹ̀ so anabi yóò jẹ yóò ṣàlàyé fáwọn àtà jẹ mùmínì ní tí yóò bá yé wa nú ẹ̀sìn yóò ṣàlàyé fáwọn kèfèrí náà ní àlàyé yẹn bẹ́ẹ̀ gbọ́dọ̀ kí ni o tó gbọ́dọ̀ clear so mẹ́ta ló jẹ́ fún àwọn àtà jẹ mùmínì àti kèfèrí so anabi ó jẹ́ fún gbogbo wa tó bá dé àlìkìyàmà òun ni ó jẹ́ ṣáà ìdàn ẹlẹ́rìí fẹ́ni kìíní àtẹnikejì wa yóò jẹ́ ẹlẹ́rìí ṣùgbọ́n àwọn dájẹ́ mùmínì ànábì ló jẹ́ olùfún wọn ní ròdùnú àwọn tí wọ́n jẹ́ kèfèrí ànábì ni ó máa kìlọ̀ fún wọn ànábì ni ó tún wá máa pe ẹnìkíní àtẹnìkejì wa ànábì ni ó wá máa ṣàlàyé tí ó máa clear fún wa àyà tó fi di ẹ̀mú lẹ́yìn oní àlàkà fún wa yẹn so oní àlọ́ fi túmọ̀ àyà wa tí ọlọ́run ni wà bashiril mu'minina. wà bashiril mu'minina. ọlọ́run fún àwọn mọ̀mìnì ní ròódùn náà bí من lọ́dọ̀ ọlọ́run ọba àwọn ẹni máa ní ẹ̀san tó tóbi ọlọ́run wàlá tútì ìlkàfìrí. wàlá tútì ìlkàfìrí. ọlọ́run ní ṣùgbọ́n àwọn kèfèrí tí wọ́n gbọ́n tí wọ́n mọ́tẹ̀lé wọn máa wọ́ọ̀nù wọn ni mọ́tẹ̀lé wọn wà àwọn tí gbọ́ máa wọn ni wàdá àdá. wàdá wọ́n tẹ́wọ́ èyàn ò lè máa ṣe dáwà wọn o pinira kàn ń bẹ gbogbo àìdá wọn padà sáà fi mi màá fi àjẹ wọn lórí ẹ so wa tawakkal ala Allah bára lọ́lọ́wọ́n bá wakafa. wakafa billahi so ọlọ́run ọba ti tó lẹ́dọ̀ pé yóò dáàbò wọn so aya ilé ìtumọ̀ tiẹ̀ nìyẹn so tó gbẹ̀yìn náà ń ṣàlàyé fún wa wípé kọ́bìlà hùn ọlọ́ni àwọn kèfèrí tá a wá ní kó máa wọ́ọ̀nù ọlọ́ni àìmọye. ọlọ́ni àìmọye làwọn olóhùn ọba ti parẹ́ síwájú àwọn kèfèrí mẹ́ka yìí ní kọ́dúnrún ìtẹ́jú àwọn centuries àti kárí ayé náà síwájú ọlọ́run á ní kí ni ọ. ọlọ́ni nígbà tá a wá pa wọ́n rẹ́ ìjẹ́wọ́ ànábì ǹjẹ́ o gbúrò wọn alitu is ǹjẹ́ o jẹ́ rí pé ẹnìkan kan náà wọ́n tún sẹ́kù ma a ò tẹ̀sí. a ò tẹ̀sí máa wò láwọn mèkì sáà. àbẹ́ o tiẹ̀ wàá gbọ́ ohun kan títún wá láti ibi tí wọ́n ń gbé mọ́ kò sí mọ́ gbogbo wọn padà yẹn la parun tán yẹn yẹn sọlá ọba ń sọ nípa pé bóun ti pa àwọn kèfèrí tó ṣáájú lọ bóun ti pa wọn run ní àparun tán yẹn yẹn sọ. So, òun náà ọlọ́run bá pè wá lákèésì síbi so àyà bá fi jẹ́rìí ẹ̀kọ́ lórí pé a máa dúró ọlọ́run ní sọ́tò akọ Quran sixty nine àyà ẹlẹ́ẹ̀kẹta sí àyà ẹlẹ́ẹ̀kẹjọ so òun náà ọlọ́run bá tún ṣàlàyé bẹ́ẹ̀ wípé àwọn kèfèrí àwọn tí wọ́n jẹ́ àwọn sàmúdù àti àwọn tí wọ́n jẹ́ àwọn áádù ọlọ́run ọba ṣàlàyé ń bẹ̀ yìí pé òun ọlọ́run ọba òun pa wọn run tán yányán ọlọ́run ní aya ẹlẹ́ẹ̀kẹwo Quran sixty nine aya ẹlẹ́ẹ̀kẹrin sí aya ẹlẹ́ẹ̀kẹjọ ni kadabat samudu. kadabat samudu wa adun ọlọ́ni ẹ̀rí àwọn tí wọ́n jẹ́ àwọn samudu àwọn tó ṣe wípé àwọn èèyàn sọ́ọ́líhù ọlọ́ni wọ́n pè nírọ́ alikiyama ọlọ́ni wọ́n pè alikiyama nírọ́ náà ọlọ́ni àwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn sọ́ọ́lì hù ọlọ́ni ariwo tó lágbára gbólóhùn kala ní kí jìbìrì rọ ké mọ́ wọn ọlọ́ni àwọn apáwọn rún pẹ̀lú ariwo tó lágbára náà. wà á máa dùn fáwọlì kò bírí ẹ̀ ọlọ́run ní bẹ́ẹ̀ náà ni àwọn áádù àwọn yẹn ni ànábì ọlọ́run tààrà sí wọn ní údù àwọn méjèèjì yẹn ni wọ́n pe àrìkè ámọ̀ nírọ́ ọlọ́ni àwọn adùn tiwọn ọlọ́ni apá wọn rẹ pẹ̀lú atẹ́gùn atẹ́gùn tó jẹ́ pé sọ́rísọ̀rí tó ń ké tó ń pariwo á tí àtẹ́jẹ́ atẹ́gùn tó kọjá là láti pa wọn rẹ. ọ̀rọ̀ alayhim sab'a layalin wa samaniyata ayyam ọlọ́ni atẹ́gùn yìí ajé kó máa fẹ́ sí wọn láàrin alẹ́ méje àti ọ̀sán mẹ́jọ ọlọ́ọ̀ni gbogbo ẹ̀ tẹ̀léra wọn ni kí n ṣe pé ato gbogbo fífàtẹ́gùn yẹn ọlọ́ọ̀ni àtò tẹ̀léra wọn ọlọ́ọ̀ni ó máa rí àwọn èèyàn ń bẹ̀ tẹ́ pé wọ́n ń wó lulẹ̀ tó ń ṣubú. ọlọ́ọ̀ni gbogbo wọn wá dà gẹ́gẹ́ bíi ìgbà tí ẹ̀ bá rí igi làbídùn tó wá jẹ́ wípé ó ti wá wó lulẹ̀ gbogbo àwọn ibi eh, ibi ìsàlẹ̀ igi làbídù tó wó lulẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ti rí. ẹ̀rí wa wá nìyẹn pé fàálì tààrọ̀ ọ̀la ohun mi bá a ṣé wà ànábì tó tiẹ̀ rí nafsun alitarọ nafsan baakiya ǹjẹ́ orí ẹ̀mí kankan tó ṣẹ́kù nù wọn so náà ni aya tá a wá ń ka ìwà ń sọ fún wa wípé ọlọ́run wa kámú alakina kọ́bìlà òun ọlọ́ni àti parẹ́ àìmọye síwájú wọn nínú àwọn sẹ́ńtúrì. ọlọ́ni ìjẹ́wọ́ ànábì ó tiẹ̀ tún wá dẹ́nì kankan mọ̀ nínú wọn mọ́ gbogbo wọn ti lọ. ìjẹ́ ó tiẹ̀ tún gbọ́ pé nìkan tún sọ̀rọ̀ nínú wọn mọ́ tó tún wá mú ohun tó kéré ní pè ní rickson ìjẹ́ ó tiẹ̀ gbóhùn tìǹtìǹ ní kó tó wá lọ́dọ̀ ẹnìkankan nínú wọn mọ́ ẹ̀ ń bá ti kú ti lọ nìyẹn ó ti parí ẹ̀ nìyẹn ẹ bá parí ẹ̀ dáadáa òun náà ni ó jẹ́ ẹni tó ṣe pé yóò pàdé dáadáa níwájú ọlọ́run ẹ bá parí ẹ̀ lọ́nà tí ò dáa kò sí nǹkan tó fẹ́ pàdé ju pé nǹkan tí ò dáa lọ abẹ́lẹ́wọ̀n bá kọ́lọ́n já wọ́n parí tiwa sí dáadáa so gẹ́gẹ́ bá ti parí sọ́ọ̀tù mọ́ríyàmù yìí náà so nǹkan dáadáa la ṣe ọlọ́run jẹ́ àrẹ̀sẹ̀ níwájú ọlọ́run ọlọ́run kọ́lọ́n jẹ́ àrí ẹ̀sẹ̀ níwájú ọlọ́run kọ́lọ́n jẹ́ kí àánú parí ayé wa sí dáadáa kọ́lọ́n jẹ́ nìkọ̀ọ̀kan wá wá jẹ́ ní àlìjánnà la hawla wala quwwata. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك